fẹ́ sọ̀rọ̀ nípa ìdáríjì hmm. kó tó di wípé a jà a dé di ìdáríjì kí làwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé kí ni pàtàkì ìdáríjì nínú ìrìn àjò ìfẹ́ tó lólùfẹ́ méjì bá ń bára wọn rìn kí ni pàtàkì tó wà nínú ká máa dáríjì ra wa ǹjẹ́ ẹni tó ṣẹ̀ nìkan tẹ̀ ló nílò ìdáríjì bí àbẹ́ àwa tó ṣẹ̀ gan a nílò láti dáríjì èèyàn báwo ló ṣe ṣe pàtàkì sí púpọ̀ àwọn kan wọ̀nyí la máa gbéyẹ̀wò lónìí o ẹ jẹ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kó tẹ̀ tó di pé à ń ṣẹra wa kí làwọn ìgbésẹ̀ tó yẹ ká kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ òun ni ṣàlọ̀ tá bá ṣàlọ̀ hmm, ìjà ò ní fi bẹ́ẹ̀ wáyé tó bá ti di pé èèyàn ti ń ṣe kí ni èèyàn ti ń ṣe nǹkan tá a fẹ́ ẹni yẹn ó ti ń gbègbèsẹ̀ tí ò tẹ́ wa lọ́rùn ó ti ń rin àwọn ìrìn kan tí kò dùn mọ́ wa nínú àròyìn àjò ìfẹ́ wa ẹ jẹ́ ká ṣàlọ́fẹ́ nìyẹn ẹ jẹ́ ká bẹ̀ẹ́ ẹ jẹ́ ká pẹ̀tù fún nínú let's cajole the person ẹ jẹ́ ká sọ pé kí ni má ṣe báyìí ṣe báyìí mi ò fẹ́ nǹkan tó ń ṣe ẹ jẹ́ ká ṣàlọ́ ká ṣe nítùbínùbí ká sọ nítùbínùbí ká sọ lẹ́fẹ̀ẹ́ ká sọ láríyá àsìkò tá a bá fẹ́ ṣàlọ̀ kò sásìkò tá à ń bínú o kò ń sásìkò tẹ́ni yẹn tó ṣẹ̀ wá tó jẹ́ pé inú wa ń ru lọ́wọ́lọ́wọ́ kò ń sásìkò tó jẹ́ pé ẹni yẹn ń bínú lọ́wọ́ tàbí táwa ń bínú lọ́wọ́ kì í sásìkò yẹn nìyẹn máa ń ṣàlọ̀ àsìkò táwa méjèèjì tá wà nínú ìgbádùn àsìkò táwa méjèèjì tá wà nínú ìfẹ́ àsìkò táwa méjèèjì tá à ń ṣọlá tá à ń ṣayọ̀ àsìkò yẹn ló máa pè pé my darling ìyàwó mi ọ̀wọ́n òbò ṣe fáìn lénìí mo dẹ̀ láì kaṣọ tó wọ̀ o ṣùgbọ́n níjẹta ó dẹ̀ ní nǹkan kan tó ṣe fún mi nǹkan tó dẹ̀ ṣe yẹn mi ò dẹ̀ fẹ́ o mi dẹ̀ fẹ́ kájà o dẹ̀ jọ má ṣe bẹ́ẹ̀ mọ́ tá bá ti lè bẹ ẹni tí à ń bá nájà ìfẹ́ báyìí lásìkò ìgbà ìyẹn là ń pè ní ṣáàlọ̀ tá a bá ṣáàlọ̀ tọ́lọ́run bá sọ pé kó lólùfẹ́ wa kó gbọ́ nǹkan tá a ṣe ẹ máa rí wípé àti ẹ̀ níjà débi tá a máa dáríjì ra wa torí náà ó ṣe pàtàkì ká máa ṣáàlọ̀ ṣáájú kí ni ṣáájú nínú ìrìn àjò ìfẹ́ tàbí ìgbéyàwó tàbí ìrìn àjò ìfẹ́ lẹ́yìn ṣáàlọ̀ ìyẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́ kí ni nǹkan tó wá kù tá a bá wá ṣáàlọ̀ ká lọ́ọ̀ràn ẹ jẹ́ ká kìlọ̀ yes ẹ jẹ́ ká kìlọ̀ less one ká kìlọ̀ ẹ mọ̀ ká ti cajole lálàkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni warning ẹ jẹ́ ká sọ fún pé lágbájá o ìwà tó ń wù yìí ó lè mú ìpínyà dé inú ìrìn àjò ìfẹ́ yìí ìwà tó ń wù yìí ó lè mú kí ìrìn àjò ìfẹ́ yìí kó kú sọ́nà bí èéfín ìwà tó ń wù yìí ó lè mú kí ìfẹ́ kó dín lọ́kàn mi ìyẹn ni ìkìlọ̀ ìkìlọ̀ ó máa ń ṣáájú lẹ́yìn ká bá ti ṣàlọ̀ ẹ ká kìlọ̀ torí ẹni tí ò bá gbọ́ ṣáàlọ̀ bí àsìkò yẹn ó rò pé bóyá ẹni yìí ń ṣeré ni kò serious ó mu léré ni ṣùgbọ́n tá a bá kìlọ̀ ẹni á mọ̀ pé ah wọ́n ti kì mí lọ má jẹ́ kí n ṣe nǹkan báyìí mọ́ ẹ ẹni yìí ti kìlọ̀ ó ti ah ó sọ gan ó serious gan ni ọkọ mi ọkọ mi ó fọwọ́ fa etí fún mi ni kò dẹ̀ kí n fọwọ́ fa etí fún mi tó fi lè mọ́kọ mi fọwọ́ fa etí fún mi ah ìyàwó mi ìyàwó mi rẹ̀ kì í bínú ìyàwó mi wá kí ó kí gan ó ní wò láìkí ah mi jẹ́ ṣe mọ́ ẹ jẹ́ ká kìlọ̀ kó tó di wípé a máa jà tábà wá jà mọ̀ pé gbà tábà jà la máa ṣẹ̀ṣẹ̀ máa sọ pé a nídìí ìdáríjì ìyẹn ni ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo sọ ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo sọ òun ni ká ṣàlọ̀ ẹ jẹ́ ká beg ẹ jẹ́ ká cajole ẹ jẹ́ ká ṣàlọ̀ ká jẹ́ kí olólùfẹ́ wa mọ̀ pé àǹdí àmì máa ṣe nǹkan báyìí náà tó bá ṣe é ó lè dàfẹ́ rú ó lè ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣàlọ̀ ṣùgbọ́n tá a bá rí pé àlọ́ òòrùn ẹ jẹ́ ká kìlọ̀ let's give ten warning ni pé má tún bá mi ṣerú ẹ̀ mọ́ má dán wò mọ́ tó bá ṣe é ó lè fàjà ìjà ò ní wáyé nígbà tá a bá ti ṣàlọ̀ tá a dẹ̀ tó kìlọ̀ torí wípé ṣíṣàlọ̀ àti kíkìlọ̀ ó máa ń ṣáájú ìjà kó tẹ̀ tó di pé a fẹ́ wá bẹ̀ra wa débi pé a fẹ́ wá dáríji ara wa ìgbésẹ̀ márùn-ún ni o ló wà in the path of forgiveness ìrìn àjò tá a fẹ́ rìn débi ìdáríjì ìgbésẹ̀ márùn-ún ló wà ń bẹ ìgbésẹ̀ àkọ́kọ́ òun ni ṣàlọ̀ cajole ìgbésẹ̀ kejì òun ni kìlọ̀ warn kí wá ní ìgbésẹ̀ kẹta ìjà ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní kò sáré má jà kò dé sájà má rèé tá a bá dẹ̀ ti ṣera wa tá a bá ti bẹ̀ra wa ó jẹ́ ká gbọ́ ìgbà míì àlò kì í ràn kan ìgbà míì ìkìlọ̀gùn ò kì í ràn tá a bá jà ká gbaná ojú ara wa ká jà ká gbaná ojú ara wa pé mo ti sọ fún ẹ kó má ṣe fún mi mọ́ don't do that to me don't do that àní ṣe kí ni àní mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí ó ń bẹ nìyí nínú ẹ máa rọ̀rẹ́ àtọ̀rẹ́ tó yẹ pé wọ́n máa ń dọ̀wẹ́kẹ̀ gan wọ́n máa ń ṣeré gan wọn kì í jà bọ́ ọjọ́ tí wọ́n bá jà báyìí áà ah, kò ní sẹ́ni tó lè dá sí i yẹn ni pé wọ́n ti ṣe léfẹ̀ wọ́n ti ṣe láàríyá wọ́n ti kìlọ̀ fúnra wọn kò gbà òun ló ṣe fà á tó fi rò wípé ah, ẹ jẹ́ ká jà àárẹ̀ ọkọ àtìyàwó náà ìjà máa ń ṣẹlẹ̀ tí o bá ti di pé ọkọ ti ń sọ pé fún ìyàwó ẹ má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí ìyàwó ò gbọ́ ó ti kìlọ̀ pé ọjọ́ tó bá tún ṣe é ó lè fàjà o ó lè dìkan báyìí ìyàwó ò tún gbọ́ tó bá wá jà ẹ ti máa mọ̀ yìí pé àlọ àti kìlọ̀ kò rán nìyẹn wọ́n ti ní láti jà ìgbà míì wọ́n sọ pé gbogbo kọkọ ni sùúrù ń tún ṣe gbogbo náà kọdẹ ni sùúrù ń bàjẹ́ ìgbà míì a ní láti jà láti fi ẹ̀hónú wa hàn sí olólùfẹ́ wa ṣùgbọ́n irú ìjà tí mò ń sọ kì í ṣe ìjà ká wá yọ̀bẹ ká yàdá ká máa lura wa o ìjákẹ́jẹ́ pé mọ̀ pé tíyàn bá ń bínú tó sọ̀rọ̀ ṣakaṣaka tó sọ̀rọ̀ fatafata wọ́n á rò pé ah, ẹni yóò dẹ̀ sọ̀rọ̀ sí mi báyìí rí o ẹni yóò dẹ̀ kí n ṣe báyìí o àti ìjà náà nìyẹn èmi ò fọwọ́ sí pé ká lura wa o kò dáa domestic violence is not good we are saying no to domestic violence ìjà láti jẹ́ pé ọkùnrin ló ń na obìnrin tàbóbìnrin ló na ọkùnrin no to domestic violence ẹ má jẹ́ ká ṣe é débi pé a fẹ́ jà a fẹ́ nara wa a fẹ́ máa bára wa jà ẹ jẹ́ ká sọ níjà ẹ jẹ́ kó wà lọ sókè kájọ sọ̀rọ̀ ẹ ṣùgbọ́n tó bá ti di pé èèyàn kan ti ń jẹ́ ewúrẹ́ ẹ jẹ́ kí èèyàn kan kó ṣe kí ni kó jẹ́ àgùntàn ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ fúnra wa ẹ jẹ́ ká olólùfẹ́ tá à ń bá nájà ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe yìí ó ń dùn mí sẹ́ ṣẹ́rí communication is key in relationship tó bá ti di pé àbára wa sọ̀rọ̀ mọ́ a ti ń kùn sínú a ti ń dira wa sínú ìfẹ́ yẹn ò ní pẹ́ túká ká wá jà ká parí ẹ̀ lẹ́ẹ̀kan náà ó dára ju ká wá ṣe kí ni ká dira wa sínú lọ ká máa ṣe i have not talked to him i'm keeping malice with him mi ní bá jẹun mi ní bá ṣeré mi ò dẹ̀ ní ṣe ìfẹ́ yẹn kò ní ṣe kí ni kò ní pẹ́ tó ká ìkùnsínú á dẹ̀ máa wà láàrin ọkọ àti ìyàwó tàbí ọ̀rẹ́ sọ̀rẹ́ tàbí ìyá àti ọmọ náà ń jà àìmọye ìjà tí ìyàtọ̀ mọ́ ń jẹ́ mọ́ káwọn ìyá wa kẹ̀dẹ̀rẹ́ tó bá ti kìlọ̀kìlọ̀ a ní hmm, tí tí n bá mú ẹ wàá gbàpọ̀ lọ́hùn òkọlà wàá gbà pé kò kọlà àwọn ìyá wa ẹ̀lẹ́ o mo kì í lé àwọn màá mi ní àwọn ohun yẹn lọ́wọ́ pé hmm, màá pa ẹ́ bí ejò ajẹ́ màá lù ẹ́ bí ìṣe ajẹ́ wọ́n á fún wa láwọn ohun yẹn tó bá dẹ̀ ti halẹ̀ halẹ̀ halẹ̀ mọ́ wa báyẹn tó ti kìlọ̀ fún wa tó ti ṣe kí ni tó ti ṣàlò fún wa tí àdẹ̀gbọ́n àwọn ìyá wa ṣe kí ni wọ́n bá bá wa jà ẹnu ìjà yìí náà ni mo ṣe wà ẹ jẹ́ kí n dókè lọ́hùn tí n bá padà dé má máa tẹ̀síwájú nípa nǹkan tá à ń sọ mọ́gbàgbé ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu à ń sọ̀rọ̀ nípa ìdáríjì ṣùgbọ́n ká tó débi ìdáríjì kí làwọn ìgbésẹ̀ tá a máa gbé ìgbésẹ̀ àkọ́kọ́ mo ti sọ ẹ̀kejì mo ti sọ ẹ jẹ́ ká dókè lọ́hùn tí n bá padà dé máa rán yín létí ẹ má lọ síbi kankan láti ra hmm, mo ṣì wà lórí ètò bíbá mò ń bọ̀.